Yes. You cross I have a dream about Agbala Gibran, please. have a message for Agbala first before I go. You're going to cross it. Heavenly Father, eternal rock of ages, Bola Falasha, they say, Thank you for this moment of worship Lord, because you are God, nobody like you. From his not to sad, that be exalted, be glorified forever. And in Jesus' I call myself Lord Jesus, my daughter, Lord Jesus, no weapon fashioned against us shall prosper. Daddy, I want to speak right now. Father, speak to my mouth, direct my tongue in the mighty name of Jesus. Every plan of the enemy against our life, Father, destroy that plan in the mighty name of Jesus. Father, those who are eating on us, Father, Lord, let it be their portion. Those who love us, Father, show them more, shower them also love in the mighty name of Jesus. Why? Oh Lord, take total control right now in Jesus' name. I declare this platform Holy Ghost arena. I declare my flat Holy Ghost arena. I declare my love and my children's love Holy Ghost arena. Oh, Mama, what we shall over the world. I declare your love Holy Ghost arena. Oh, Lord, take to that control. Thank you, Father, because you always answer prayer. I worship you, Lord, because you are God. For in Jesus' wonderful name, I pray. Who I band, band them, whatever I would, I lose, lose them, Father, in Jesus' name. I speak to my the word of my mouth and I sanitize it and I baptize it. It turn to sweetness and salt and He shall kill every germ of the darkness in the mighty name of Jesus Christ, and He shall water every good land in Jesus. He shall water my land in the mighty name of Jesus, water my children's land in the mighty name of Jesus Christ. I will be a blessing to people who are blessing to me in Jesus' But those who are born to be a kankawo and devourer and evil, they shall be destroyed by the word of my mouth in Jesus' name. Thank you, Lord, because this word shall slay the wicked. Thank you, Lord, because today the enemy shall be put to shame totally. Thank you, Lord, because you shall be glorified. Your name continuing to be glorified forever in our life in Jesus' name. Thank you, Lord, Daddy. We appreciate you, Lord. In Jesus' powerful name we pray. Amen. You are welcome to this platform. Thank you. Quick one. Ṣẹ́gun Ọlátúnjí. So quick one. This is quick one, okay? I want to tell yeah, it's not going to be much, okay? And I we're not going to beat around the bush like that, like that, okay? So um, I have a dream about Agbala Gabriel. I don't feel like uh, I just want to pass a message to to him because um, a lot of them, I saw one video when some people said, because of this, because of that. I know Into tí mo kàn fẹ́ sọ fábàlá Gabriel ni and this is my bible My Bible, no bí bible mi yẹn ṣe I have a lot of bible here I got two three bible here I got three and English but in King James but àwọn Yorùbá ti máa ń kà you can see them ẹ gbé wọn mo kà wọn gan ẹ ti rí wọn ọwọ́ kíkà dùn a máa ń kà wọn dáadáa sí so I, I even remember those who gave me this Bible that time who gave me the Bible God bless you I remember today somebody bought this two Bible for me send it to me from Nigeria that time about five years ago five years ago yeah so I got to reveal something to me about Agbala Gabriel Agbala Gabriel, I'm part of people who condemn all the atrocity, I mean, all things he has done that is not palatable to us, to people. You understand me? And again, when you have a child like that, okay? Uh, ọmọdé ò kì í mọ èkúrú jà kò kì í mọ ẹ̀kọ́ jẹ kó má rà kò kì í mọ kò sí bó ṣe mọ ẹ̀kọ́ jẹ kó má rà ọmọdé nìyẹn but Yorùbá ló sọ bẹ́ẹ̀ kó dàbí òwe tó tó fún àwọn àgbàlagbà um, but tí mo rí rèé nípa Àgbàlá Gabriel I believe so much in forgiveness. Forgiveness is biblical. That's what I said the other time. Um, èèyàn ló wà nídìí ọ̀rọ̀ tó rò fi ń ké. Ní tí mo rí rí. Àwọn èèyàn nípa orílẹ̀-èdè Nàìjíríà traba ń ṣiṣẹ́ gan-an sìn. Kì í ṣe Nàìjíríà nìkan all over the world people used to show tribalism. Please you are here share this okay okay share show them Christmas. okay so Agbala Gabriel I saw the poster after um, actually people planned to to bring him down and uh, and it was a lot of things have been set up àwọn èèyàn tó polè wájú àwọn náà ló ń polówó wa mọ́ àwọn èèyàn sọ fún yín pé kò kí ń ṣe àkáǹtì èmi náà wà náà wọn tó sọ bẹ́ẹ̀ pé Àgbàlá Gabriel kò kí ń ṣe àkáǹtì ayélujára mi Àgbàlá Gabriel kò kí ń ṣe àkáǹtì fún gbogbo nǹkan tí ó bá ṣe gbogbo àwọn tó ń gbowó àtàwọn go for me oríṣiríṣi àwọn tó ń gbowó lórí social media kò sí kankan tó máa ń ṣe àkáǹtì gbé iye tá a gbà rèé o bá a ṣe náà rèé o bá a ṣe ṣe rèé o kò sẹ́ni tó ń ṣe pọ̀ kì í ṣe èyí ni mo fẹ́ sọ ń sìn táwọn èèyàn bá fẹ́ treat yẹn anything tó bá will contradict. i'm no longer interested but this message to God who made me from the throne of God God showed it often fi me many times for these few days tí mo on my own you see last week just mo ti saturday yẹn mi ti jáde and that just ọjọ́ saturday yẹn náà kéde fídíò ẹ̀yọ kan tí mo ṣe nìyẹn ọlọ́run agbára jehova mímọ́ ó fi wọ̀n mí many times ṣòtíyé ní orílẹ̀-èdè wa báyìí àti káàkiri ẹ̀mí kan tó ń pè ní ẹ̀mí travel ó ń ṣiṣẹ́ káàkiri àgbáyé fún àwọn orílẹ̀-èdè tó bá fara tí ó bá gbà láàyè wọ́n tó fi wọ̀n mí ni pé mo rí pósítà ẹ̀ kì í ṣe pósítà ẹ mọ ẹ mọ kíní tó máa ń ṣe bọ́ọ̀dù tó máa ń ṣe ńláńlá ẹ̀ tó máa ń gbé àwọn wòlíì ńláńlá àtàwọn bàbá ń bàbá wọn yẹn tó máa ń gbé sí mo rí pé after this after this eh, n tó ṣẹlẹ̀ yìí mo rí pé wọ́n wá gbé títí ẹ̀ ó ga ju ti àwọn ẹlẹgbẹ́ ẹ̀ lọ the lord wọ́n gbé títí ẹ̀ ó ga ju ti àwọn ẹlẹgbẹ́ ẹ̀ lọ nítòótọ́ ó ní flop nítòótọ́ ó ti ṣe ó ṣẹ̀ bọ́ṣẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ yẹn life tó live àti gbogbo ẹ̀ṣẹ̀ tí àwọn èèyàn bìlì kó live ó tó ṣẹ̀ kò sí pásítọ̀ kan àti àwọn àáfàá kan àti àwọn ènìyàn kan tí wọn ò lè ṣerú ẹ̀ tí wọn ò dẹ̀ ń ṣe tó bẹ́ẹ̀ lọ nítorí pé there are some things that we do in our system Nigeria is because of our way of living we believe in I believe pé it's Is a, is a, is our normal routine it's our normal life They don't see things like a taboo until you call out of that thing. You know, cheating people, doing things, building foundation on a wrong foundation is a way of living tí Nàìjíríà máa tí a máa ń ṣe. Àwọn nǹkan kan tó bá bẹ̀rẹ̀ sí wá sọ ti lọ lóyìnbó abọ́ òkan òwe pé wọ́n ṣe kò People see like wọ́n fẹ́ múyàn wálẹ̀ nígbà mìíràn, you understand? But because of ìlú mìíràn bóyá ìlú òyìnbó ṣe ti understand bẹ́ẹ̀ yẹn but i'm just talking mo kàn ń sọ gbogbo nǹkan tí Agbala Gabriel bá ṣe kò sí nǹkan kan tó bí le pé ó ràn bẹ́ẹ̀ tí wọ́n bá ti sọ fún jọ yẹn because tẹ bá wò dáadáa Agbala Gabriel was talking like with authority ni with confidence gbé à ah, ìgbà tó ṣe ẹ̀hún gan dé stage kan òun nà án because bó ṣe rí pé ó ti jáde yẹn bí Agbala Gabriel ti pé ó ti jáde normally bó ṣe rí pé ó ti jáde yẹn definitely they are going to see the beating gbogbo àpá tó wà lára ẹ̀ àwọn èèyàn máa rí i are you getting me so but títí mo kò rí náà ni wọ́n gbé sample dẹ̀ sókè ní generation ta wà báyìí because there is something that is going on in Nigeria ó ti yé bẹ́ẹ̀ yẹn àwọn in tó ṣe tí ó ṣojú àwọn èèyàn torí pé ire tó ṣe ti ṣojú àwọn èèyàn púpọ̀ gan ó ti yé tabadẹ̀ sọ pé ẹni tó kọ́lé fún yàn tó máa ń gbowó lórúkọ èèyàn náà tó kọ́lé fún yàn kò tíì sẹ́ni tó kọ òun nìkan ló dà ipò ṣe foundation yẹn àwọn èèyàn kẹ̀dẹ̀ tó di pé wọ́n kọ́lé wọ́n kówó fún tí wọ́n máa dáwó lórí platform ẹ̀ náà wọ́n ti like iṣẹ́ tó ṣe so evil tó bá ṣe good ẹ ti supersede evil yẹn but n tí ọlọ́run mi ò judge mọ́ mi dẹ̀ so sí i'm not longer interested ṣé ti yẹ yín hey how i was i'm not longer interested because mo ti sọ i believe in forgiveness and i pleaded for people to forgive him okay i pleaded for people to forgive him him to himself to forgive that guy tó wà ní títì yẹn ó ti yé if nǹkan tó bá máa separate to bá máa gba òmìnira kò ń ṣe báyìí kán fìjà túká torí wọn kì í ṣe àlè ìjà ló máa ń because a lot of people they going to ruin the boys the guys ta if people tó bá talé tó ta gbogbo dúkìá tí ó bá ní kán ta ṣọ́ọ̀bẹ̀ kán wá talé ẹ̀ kán wá lọ fi kọ́lé sí gbòòrò fún what of tó bá kówó yẹn fún tó bá ń kọ́ lọ tó bá lọ pa ṣó ti yẹ yín àbí tí nǹkan kan bá àbí tó yẹ pé wọ́n ti wá kówó fún wọn wá jẹ́ kó nílé yẹn kọ́ parí are you, are you getting me a lot of plan although what people want to do is more than what àwọn èèyàn tí àwọn èèyàn expect ó ju nǹkan tí àwọn èèyàn wá rí ó ti yé bẹ́ẹ̀ yẹn because mo rí fídíò kan in fact Lizzy Anjorin ló dárúkọ ló let me see maybe èsì ẹ̀ i'm coming o mo ń bọ̀ interior minister Tunji Òjó mr Tunji Òjó i'm coming o. I want to see maybe, okay. Can stop it. Mm-hmm. Ike down and nobody can stop it. Ike is not, Gabriel is going down and nobody can stop it. Ike is not taking, ìjọ Gabriel máa tú. And any moment from now, wọ́n follow up gbé Gabriel, wọ́n dẹ̀ máa rán Gabriel Oh, Ó jẹ̀bi. Gabriel jẹ̀bi. Yeah. Tó bá mọ̀ pé òun fẹ́ ṣe foundation kó lọ lo ara ẹ̀ ó wá lówó ara ẹ̀ nìyẹn discover ti wá fún ẹ ẹ sábọ̀dù ti wá fún ẹ gbogbo nǹkan tó bá máa ṣe ó yẹ kó ní accountability gbogbo àwọn tó bá kọ́lé fún fún wọn ní dọ́kúmẹ̀ntì yé wọn gbogbo àwọn tó bá bá gbowó yọ percentage yẹ thirty percentage ló fọ́ lọ ló fọ́ back on give them let their family sign gbogbo owó tó bá ń gbà fún wọn let their family sign take their. we only talking that uh, our fam i mean the way people are taking it ṣẹ́gbọ́n statement tí ẹni yìí sọ I saw this four days ago and since that four days ago mi jáde co interest go to kò me ìrẹ̀lẹ̀ tó torí ẹ̀gbẹ́ sí platform you understand but this particular person talking a ti report to Lizzie and Lizzy and me personally on my platform nothing been done ìyẹn kò ṣe pé wọ́n blackmail èèyàn a gbọ́ gunshot bóyá gunshot bóyá wọ́n fọ́gi mọ́yàn lórí nothing was being done and in saying that bọ̀bọ́ yìí máa lọlẹ̀ ni simply because ó bá àwọn èèyàn gbowó ó ṣe charity secondly ó nà Muideen bí tí Muideen torí Muideen ò tí wà injured they cannot wọn ò lè to torí ẹ̀ ipe ó gbowó ó no kò ṣe calculation ẹjọ́ ní nàìjíríà ta ló ti gbowó ní nàìjíríà àti ní abroad yìí ní àwọn tó jẹ́ ọmọ nàìjíríà tó ń bá èèyàn solicit fowó ta ló ti ṣe calculator tó tó ti àkáǹtì pé owó tá a gbà rèé o bá ṣe náà rèé bá ṣe náà rèé ta ló ti ṣe nobody ohun tóun dẹ̀ tí wọ́n ń ṣe ni wípé àwọn tó dẹ̀ tún gbowó yẹn wọ́n tún gbowó yẹn wọ́n tún ń ná personally fún ayé wọn ni Àgbàlá Gabriel ń ṣe nǹkan fún public ó tún ṣe fún ara ẹ̀ nínú ẹ̀ á tún wá ṣe fún àwọn ìyá kan majority most of the time owó tó bá gbà pé wọ́n rí gbà fáwọn ìyá yẹn lára ẹ̀nu náà ti ná isn't it torí iṣẹ́ tó ń ṣe nìyẹn ó dẹ̀ ń live ó ń ṣiṣẹ́ yẹn láti ṣe kí ni láti máa fi sustain ara títí i mean ó ń ṣe náà bíi pé daily daily iṣẹ́ tó tó ṣe nìyẹn and again gift yẹn ló ń lò and bible dẹ̀ sọ fún wa pé your gift will usher you to the front are you getting me so ọ̀rọ̀ tí ẹni yìí sọ because mo notice nǹkan kan i'm not part of àwọn tó ń ba ayé jẹ́ gbọ́ wọn ò dẹ̀ torí ẹ̀ ń gbà mí màmá sọ pé wọn ò dárúkọ mi síbi tí wọ́n ti ṣe gbẹ̀yìn wọn ò lè dárúkọ mi sọ lórúkọ mi mo ti gbàdúrà síwájú ọjọ́ ẹbí mo tún dìídì sọ fún ọlọ́run ni pé wọn ò gbúdọ̀ fi àgọ́ mi àti ilé mi àti ìjòkó mi sáàárín àwọn wèrè bẹ́ẹ̀ ni mo gbà á ní ọjọ́ kan mo dẹ̀ tún ṣe bí eré mo tún gbé sórí mídíà pé àgọ́ tèmi ìjókòó tèmi wọn ò ní fi sáàárín àwọn wèrè wọn ò ní káwọn òsínwín àti wíkẹ́sì òkan kà mí mọ́ wọn. they will not recognize me because ẹni tó bá recognize tí wọ́n lè bá recognize ẹ ó ti yẹ yín you have something to do with him ṣe ti yé this is nǹkan tí Lizzy Anjorin tó sọ lélẹ̀ and many many like that kò sí gbogbo nǹkan táwọn wọ́dà sí sọ yẹn àwọn gúrùpù àtàwọn màmá ẹ̀ àwọn màmá ẹ̀ yẹn ṣe ti yé wọ́n sọ náà wọ́n ló go down and all of them gbogbo owó tí wọ́n ti ń gbà gbogbo olóní charity I give thanks to God o mo dúpẹ́ fún Ọlọ́run ẹ ti understand mo dúpẹ́ fún Ọlọ́run mo dúpẹ́ fún Ọlọ́run mo dúpẹ́ fún Ọlọ́run ṣe ti yé ní bìgínì ní bìgínì ayé mú ayé mú eh, kí lorúkọ ẹ̀ Gabriel bó ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ program yẹn òun kò mọ̀ wípé òun máa boost òun máa boom to that extent but gift nítorí pé ó ti ní lọ́kàn láti ṣe dáadáa dáadáa yẹn àwọn èèyàn wá wọ́n wá help ẹ̀ ṣó ti yé bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn tó dẹ̀ ń kọ̀ dẹ̀mẹ̀ tó ní dandan ó máa lọlẹ̀ yẹn a lot wà lọ́wọ́ wọn kò sí ṣe gbọ́ èdè tí láìftà tí ó sọ̀rọ̀ yẹn tó sọ pé they will make sure we Muideen go down and nobody will help him tí o bá pọ́sítọ́ ó possible kí ìjọ ẹ̀ tún tú ó dẹ̀ sọ reason ẹ mọ̀ pé ni ó sọ reason tó fi sọ pé ìjọ máa tú ó nítorí pé ẹ̀gẹ́ tó ń fi wanted sí yẹn that's Dorkas ipe ó ti fún ní one million rí you see Lizzy Anjorin tó bá ti ń bá àwọn èèyàn jà á make sure pé everybody kò lẹ́yìn ẹ̀ á make sure pé ó kú sí in fact àwọn tó ń ti lísì lẹ́yìn ọlọ́run á padà lẹ́yìn gbogbo yín lágbára kristi gbogbo ẹni tó ń ti lísì à ń jọrìn lẹ́yìn ẹlẹ́dàá àṣẹ̀dá máa padà lẹ́yìn gbogbo yín lágbára kristi babaláwo ayé tó bá tì lẹ́yìn ọlọ́run á padà lẹ́yìn ẹ ewé á padà lẹ́yìn ẹ egbò á padà lẹ́yìn ẹ àfáà tó bá tì lẹ́yìn gbogbo tó ń lò bí agbára àwọn kùránì àti tírà àti ọ̀ǹtú àti gbogbo àlùjọ̀nú tó bá lò wọ́n á padà lẹ́yìn ẹ̀ gbogbo pásọ̀ tó bá tì lẹ́yìn gbogbo tó bá lò àpadà lẹ́yìn ẹ̀ àdàbí tí àwọn èèyàn ò bá gbọ́ ìgbé lórí mídíà lọ́jọ́ tí ọmọ kan kígbe lábẹ́ mídíà lórí mídíà yìí tí ò sí anybody tó yẹ sọ kankan sí ṣó ti yé ẹ gbọ́ bó ṣe sọ ní ìgbà tí èmi i'm not i don't speak for people again but at the same time i speak for people when it is time alright but mo máa ń rí wípé àwọn èèyàn believe pé they own this social media okay and they believe that they determine who who who is going to go down even when you are doing evil tó bá fẹ́ máa lift here you have to be up you understand me but i'm telling you ọlọ́run ojú gbogbo ẹ̀dá lọ ṣé ti yé bẹ́ẹ̀ yẹn ọlọ́run ojú gbogbo ẹ̀dá lọ iṣẹ́ mi ríre o ṣé mo pé mo sọ̀rọ̀ nípa Muyideen mo sọ̀rọ̀ nípa Agbala Gabriel pé Agbala Gabriel why do you do this mo ò láìfi nǹkan tó sọ mi ì lè láìfi nǹkan tó ṣe But at the same time, there is biblical, it's biblical for somebody to forgive somebody. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ń tàgbé láti jíjọ́ mélòó ilé tó kọ́ tó bá kọ́lé tó bá jẹ́ ogun ẹ̀ ló fi kọ́. Congratulation tó bá dẹ̀ jẹ́ ogun ológun náà ló fi kọ́. O smart àbí ó lè kọ́ ọ̀sẹ̀ nírú àwọn nǹkan tá à ń sọ wáyé. Tó bá tó wá jẹ́ politician ni àpótún jalè àbí fraudsters ni ẹ́. Ìjọkànjọkàn náà ó máa ask for it. Ó máa béèrè fún. Ọjọ́ tó bá ti béèrè fún nǹkan tó ṣe tó bá ti wá sí tó bá ti béèrè ní tó béèrè fún ọjọ́ tó bá ti fara wọn you also face it kò ń ṣèmi máa face ẹ̀ fún ẹ̀ ní tí máa ti ṣe ni máa face ó ti yé so ogun tí èmi bá dé ní tí èmi bá dé ṣe tèmi nobody tó lè dálé mi lórí so ní tó bá ti ṣe prepare fún tó bá jẹ́ dáadáa ni níjọ́kọjọ́ kan wà o bá ṣe ń sọ̀rọ̀ ń sìn people do say that a lot of politicians a lot of uh, police supporting Lizzy Anjorin ṣó ti yé bẹ́ẹ̀ yẹn but ẹ gbọ́ nǹkan tó sọ. So, mi ò play kíní yẹn tán tòró sọ wípé ó ní tí ó ní ó máa pọ́sí gbogbo ìjọ ẹ̀ máa tú wáì òun gẹ̀dẹ̀rẹ̀ ó máa wá sórí bíbà ó máa polówó babaláwo ó máa polówó àwọn bàbá kan àwọn bàbá yẹn idán ni gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bàbá tẹ́ ń ṣe babaláwo yẹn tẹ́ ń sá sínú gbó tọjọ́ tó bá bọ́ọ̀sì yẹn ó dín kan lẹ́nu go and write it down you are going to be busted kò sí tó níbẹ̀rẹ̀ tí ó kì ní òpin òun gbọ́ mhm. so ọba kan jẹ ní Israeli ó jẹ ní Egypt ó mọ àwọn Joseph àti ìran ẹ̀rí nígbà tó yá ọba kan tó wá jẹ kò dá wọn mọ̀ mọ́ so kọ́ jẹ́ kó máa wà nínú memory ẹ pé in tó bá ní beginning ó máa ní end ó ti yé so in tó bá ti ní beginning ó máa ní end jẹ́ kó máa rìn nínú ọpọlọ ẹ pé in tó bá ní beginning ó máa ní end alright so táyé bá wà lọ́wọ́ ẹ rọra ṣe ayé kò dẹ̀ rọra jayé ó ti yé mhm. so in tó sọ nìyẹn but èmi o mi ò kì í ṣe torí ọ̀rọ̀ tó sọ yìí ìbá ti jáde láti àná àti ní èní torí ìrántí ọlọ́run fún mi nípa Agbala Gabriel lẹ́ẹ̀mejì in fact ọlọ́run ń rèsì ní orílẹ̀-èdè Ìbàdàn torí ní lára àwọn tó fẹ́ kó lọlẹ̀ àwọn ọmọ Ìbàdàn ni wọ́n dẹ̀ rí wípé bó ṣe jẹ́ pé ọ̀dọ̀ Ọ̀yọ́ tàbí Ọ̀ṣun tètè ló ti wá tó wọ́n rí wípé ó fẹ́ máa jẹ ilé wọn wọ́n rí pé ó fẹ́ ga bíi omi Eh, Kini ẹ̀ orí láì fẹ́ máa ga donírè lọ ṣó ti so a lot of people secretly they are fighting him okay andrew wo lè ṣe wú lẹ́jọ́ ìjà lára náà ò dẹ̀ tán bọ̀rọ̀ ṣùgbọ́n torí ẹ̀ náà la ṣe sọ fún wọn ní ká tún sọ fún ẹ sórí ìwà tó bá ń wù tí wọ́n fi query e. O ma delete e tó bá fẹ́ kọjá abẹ yẹn because gbogbo ohun tó bá ṣe tí wọ́n rò pé o smart lé lórí làwọn èèyàn fẹ́ gbé wá síta láti fi nílẹ̀ kan balẹ̀ wọn sọ pé wọ́n fẹ́ tiẹ̀ ṣubú gbogbo tó ṣe ń ṣe yẹn tábàlà Gabriel ṣe bóyá ó gbowó lọ́wọ́ èèyàn kò sọ gbogbo owó tó bá kò sí ìyáláyẹ tó ń fún lówó lórí mídíà tó ń gbowó fáwọn èèyàn tó ń ṣe àkáǹtì bó ṣe gbà á ẹni tó bá fẹ́ ṣàkáǹtì fún wa bó ṣe gbà á òun lẹni tó gbé àkáǹtì díẹ̀ sílẹ̀ àkáǹtì ẹni yẹn kọ̀kọ̀ sílẹ̀ ipe àkáǹtì yẹn òun rèé o ẹ sanwó sí àkáǹtì ẹni tó ní owó tó ń solicite fún ẹ sanwó sí iye báyìí la fẹ́ gbà ẹni yẹn gangan ló lẹ́nu ṣé gbogbo àwọn tó kàn ń yẹnu sọ yẹn gbogbo wọn pátá ló ń ṣe lórí ibẹ̀ yẹn àwọn tó dẹ̀ ń da owó yẹn náà kudos to all of you irú ẹni tó pa èèyàn ní tó pa àwọn ladies tí wọ́n sọ pé ẹ láti Port Harcourt àbí kí lorúkọ lady bọ̀bọ̀ bọ̀bọ̀ i mean that guy tó wá láti London tó wá di nẹ tó dé Nàìjíríà tó ń kidnap tó ń ṣe oríṣiríṣi pẹ̀lú àwọn girls tó máa wà lórí media tó lòun ní company ṣé black sheep àbí kí ló porúkọ company ẹ̀ tó máa wọ suit tó máa wọ blazer tó máa wọ oríṣiríṣi tó máa wọ monkey jacket tó máa ṣe ta ló lè mọ̀ wípé before kí secret ẹ̀ tó leak síta ta ló lè mọ̀ pé ó ń gbọ́mọ ta ló lè mọ̀ òun náà mọ́ máa dáwò lórí mídíà yìí many thousands of them like that they are media contributing money tó jẹ́ pé wọ́n máa gbàdúrà lẹ́nu àwọn èèyàn pé kọ́sà tó máa ti ra àmì tó máa ti dáwó fún wọn wọ́n máa gbàdúrà fún wọn olúwa gbogbo ọ̀nà tẹ́ bá ti ń gbà rówó o ẹ ní jábọ́ o gbogbo ọ̀nà tẹ́ bá ti ń gbà rówó ẹ bá ti rí owó yẹn bá jẹ́ pé èèyàn lẹ́ ń tà ẹ bá jẹ́ pé kidnapping lẹ́ ń ṣe àwọn èèyàn máa máa gbàdúrà fún wọn pé àti àfa o àti babaláwo àti muslim o àti christian o people don't dog wọn ò fẹ́ mọ ibi tó wọ́n ti ń bọ̀ so far they just give the money and then they pray ní tí mo kàn fẹ́ sọ níbẹ̀ náà ni pé gbogbo àwọn tó ń gbowó lórí mídíà kò sẹ́ni kankan tó ń ṣe àkáǹtì fún pé kò ṣe àkáǹtì náà ni wọ́n sọ pé ó fẹ́ lọlẹ̀ fún ó dẹ̀ tún na Gabriel no sorry ó na muidi. ìjọ tí wọ́n dẹ̀ ní gbogbo àwọn family wọn tán bá ti rí wọn kí gbogbo wọn máa sign àwọn fámìlì tí ó kọ ẹbí wọn sílẹ̀ sáyé wọn bàjẹ́ kó tó di pé wọ́n wá gbé wọn wá sí orí mídíà láti máa tọrọ owó fún wọn àwọn fámìlì yẹn ò ní sè àfi tó yẹ pé àwọn yẹn ni wọ́n sọ pé òkè o my mo volunteer ilé láti sign fún mi mo fẹ́ kí eléyìí kó kẹ́ kó property mi fẹ́lẹ̀ because ẹlòmíì tó bá ti kó property fún tí ò bá ìjìyà bó ṣe máa kú lóde ló máa wò ló máa wò mọ́ bó ṣe máa kú ni ló máa rò of reasons wọn láwọn èèyàn àwọn gúrùpù kan nígboro àwọn pa ìyá jayé pọmọ jayé pa gbogbo wọn jayé you know wọ́n láwọn kan pọkọjáyé àwọn pọmọjáyé àwọn pọkọ pàyájáyé pa family jáyé wọ́n bá ti pé oní nǹkan they want to get rich they want to attack that person tó tó ní kíní yẹn náà ni so ti yé so um, eh, kí lorúkọ ẹ Agbala Gabriel fún àwọn tó jáde tó sọ pé dandan dandan ó máa go down yẹn they can be part of the plan yeah they can be part of the plan yeah because gbogbo àwọn tó ń dáwọ́ yẹn náà bá ti ẹ̀jọ́ lè ọba ìjà mú rọ̀bà ní tí mo tún fẹ́ sọ rèé kò sẹ́ni kankan tán kówó sáwọ́ àpò wọn pé kó lọ tán kọwọ́ sí lápò pé máa dáwó àwọn kan ti rí pé bóyá ibẹ̀ yẹn o ẹni máa máa gbàdúrà fún wa kò ní ṣe pé fún wa tá a bá dáwó fún bó tẹ̀ jẹ́ nǹkan burúkú là ń ṣe ṣọlí sami àwa ń sinmi ò sọ o mo ti sọ rí pé mo ti gbé àkáǹtì àwọn èèyàn sílẹ̀ pé kán dáwó fún wọn rí mo máa ń solicit fáwọn èèyàn even ọmọ tó wá sí Canada ń bí of recent ọmọ yẹn that boy ó lóun gbà tó gba visa Canada ó lóun ò rí ọmọ tó lóun gba visa student eh, visa ó lóun ò rówó school abá solicidi àwọn tó dẹ̀ fún gbà tán fún lówó tán ẹ kan tán ṣe wọ́n wá wò pé opportunity rèé o ẹ jẹ́ aran sí wọ́n ràn wá síbí náà wọ́n fẹ́ fi set mi náà wọ́n fẹ́ fi ṣe oríṣiríṣi fún mi mo yìí ń sọ mo am still repeating myself ṣùgbọ́n gbẹ́ni tó bá ti ṣe burúkú fún mi ìwọ nìyẹn ọlọ́run nìyẹn ọlọ́run á ṣe ìdájọ́ tó tọ́ àti tó yẹ fún ẹ mi ò ní sọjọ́ ẹni tó bá dẹ̀ ṣe burúkú fọmọ mi ọlọ́run á ṣe ìdájọ́ tó tọ́ àti tó yẹ fún ẹ àtún fún ọmọ ẹ èmi ò ṣe burúkú fọmọ ọlọ́mọ o mi ò ṣe burúkú fún anybody you understand me but kò ní sí anybody tó máa jẹ́ ká rí tòótọ́ tí n bá feel like speaking or saying the truth kí n má sọ ṣó ti yẹ yín mi ò ní sọ wípé tó pé mo fẹ́ sọ pé àbẹ́ni yẹn ó ti ẹ̀ súnmọ́ mi àbí ó jẹ́ ọ̀tá àbójọ́ rẹ mi ó ti yẹ yín mẹ́yẹn so gbogbo yín okay oní àṣẹ thank you so much kama abbas so gbogbo yín pátápátá tẹ bá sọ pé ẹ ó máa lọ lẹ ní <laughs> ní iṣẹ́ tẹ ń ṣe kòrókòrò lórí bíbà ó lè yín ẹ̀yin connection ẹ̀yin apàyàn connection ẹ̀yin tẹ́ ní connection pẹ̀lú àwọn apàyàntà ní orílẹ̀-èdè nàìjíríà tẹ́ máa ń tààyàn tẹ́ máa ń ta part you too you be ẹ gbogbo yín pátápátá lẹ́ ń yàn lẹ́ oríṣiríṣi ó ti yé bẹ́ẹ̀ yẹn bọ́tí tèmi rí ni pé ní orílẹ̀-èdè ìbàdàn yẹn mo rí pé wọ́n wá wọ́n gbé ṣé kí lórúkọ nǹkan tó máa sábọ̀ tó máa ń kàn láẹ̀ ní season yìí mo rí pé wọ́n gbé tiẹ̀ high ju ti gbogbo àwọn others lọ àwọn group ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ kì í ṣe yan ọlọ́run ni àwòrán ẹ̀ṣẹ̀ wa tún yọ lókè wọ́n ṣe wọ́n ṣe bọ́ọ̀lù yẹn ó beautiful bẹ́ẹ̀ ni kì í ṣe iná kan ṣe o tó bá di lọ́la tó bá lọ ṣe igi sójú títí kẹwàá sọ pé nǹkan tí mo lálàá rí yẹn ọlọ́run kàn sọ pé òun fẹ́ gbé sókè náà ni ṣùgbọ́n tó bá ti dìlítì nǹkankan tó dẹ̀ gbọ́ràn ó ti yẹ yín tó dìlítì nǹkankan tó dẹ̀ wà tí ò dẹ̀ ṣe bí ó ti tó kó máa ṣapá báyìí torí àwọn tó wà nígboro yẹn tó bá gbé ẹ lọ sókè mo sọ fún jọ́sí tó bá gbé ẹ sókè wọ́n gbé ẹ wálẹ̀ àwọn náà máa wọ́n máa sọ fún ẹ wọ́n máa gbé ẹ sókè wọ́n máa rò pé oréyàn wọ́n don't trust people ó ti yé ọ̀rọ̀ tí Lizzy sọ yẹn ọlọ́pàá nàìjíríà wọn ò tí ì bá wa ṣèwádìí ẹ̀ títí dòní mo ti rí àwọn ọlọ́pàá náà anybody ò lè gẹ̀gùn tì mí ọlọ́run lẹ́dùnmarè ń gbọ́ kì í ṣe tẹnu ọlọ́pàá tó bá gẹ̀gùn tì gbogbo ilé ẹ̀ lọ́lọ́run máa bá mi run ok mhm. ṣùgbọ́n at the same time mi ni sọ̀rọ̀ fún ẹni tí ò bá mọ̀re kò sí bí wọ́n ṣe fẹ́ sọ mi ní sọ̀rọ̀ fún ẹni tí ò bá mọ̀re ẹni tí ò mọ̀re I will speak for them tí n bá ti gbẹ́nu lé tí mo rí pé ò mórè in fact tí n bá ti ṣoore fún ẹ màá ní kọ́lọ́hún sọ di bi lórí ẹ tí n bá gbàdúrà fún ẹ láìmọ̀ pé kàní màá ní kọ́lọ́hún sọ di ègún fún ẹ and it's coming it's going to come to ó máa come to pass it will come surely come to pass okay now I received this I want to go go, go straight to the from the Nigeria embassy but this is for my daughter I was expecting it. I think it's today. What's it like? pé two months o. Yeah. But what I lost, she passport yẹn gbà wọ́n sọ pé four to six weeks náà so far. One four to six weeks. They say four to six weeks. But it's more than six weeks. I think today by Friday it should be four weeks. I mean, it will be eight weeks now. I think so yeah from on friday this coming friday it will be eight weeks not six weeks but they still thank i mean we still thank god we get it but this is for my daughter this is for my daughter so i don't know where mine and i don't know how to contact the uh, Nigeria embassy the other day they said uh, VVN, this and that. I did my VVN before leaving Nigeria. But they said automatic UBA generates because I love UBA. Other bank, I use, I focus on UBA low. I use UBA. They say they generate VVN. They generate it for us. But we have to do our NIN, and which I did. I first travel to Ottawa twice because of that. But the, the last time, the last one, the last person, and now finally, the first one, they say it's not right. Àwọn kìíní náà ló sọ bẹ́ẹ̀. look. I will send it to the Nigeria police. They say it's not right. I called the NIN. I mean the NIN office here. They said I should call uh, my bank, which I did. I'm just saying this because maybe, I don't know, maybe it's because of the reason why I'm not receiving my own. Okay? They say I should call you uh, UBA because they generate, automatic generate one VVN for me. And I called them. Then they showed me, they gave me that, and I sent it to the NIN office. So they say they will send message to Abuja, the minister of Kiniko Kinikon. They sure they will correct everything. Do you understand me? I did this, I paid two times or three tens for the NIN. And I was giving updates that time. Nígbà to say one wọlé yẹn náà ní last year. I was giving update that, okay, I did though. The, I, I traveled to Ottawa. so travel from here to Ottawa, I pay a lot of, I use a lot of fuel. We pay money we spend whole hours there that day and they said it's not right we have to go back again secondly mo tún lọ sanwó another place and they said now they rectify everything All right, they said they rectify everything and the embassy was the one giving us direction then that if you don't pay I mean if you don't do your if you don't have your NIN now you are not going to have your passport and I try to make everything right let me study the I think I have the message of that person here. Let me show you. The NI, the last one. I paid. In fact, before they said before I even they would do the NIN again for me here in Quebec. Is after I think yeah, kí lorúkọ àdúgbò yẹn náà ọmọ mi ti sùn. It's far away from us here, about thirty to forty minutes drive. Yeah, it's far. So, and the person said, we have to pay $150 to join one uh, Nigeria association that if you have a problem, they are going to be helping you. They are using that to generate money oh, for some people here. You understand me? I said, we have to pay for the NIN and then we pay another money. Still $50 below. I pay for my daughter and I pay for myself. Apart from the NIN money, oh, we pay. And they said they have turn everything everything is right okay ìgbà tí wọ́n ti sọ pé kò right wọ́n tún sọ fún mi mo tún lọ bá wọn wọ́n ní wọ́n ti ṣe pé wọ́n dẹ̀ ti everything ti ti wà right ìgbà tí mo wá dé embassy níjọ́ yẹn mo wá rí pé ẹni tó yà mí sọ pé nígbà tún fi sí sọ pé your NIN I told you the other time is not correct nítorí ó ti ẹ̀ surprise mi pé how do you mark me you understand me but mo mọ̀ pé wọ́n náà ti correct everything and we spend a lot of money on this if you tell if I spend five hundred on NIN ṣé mo yẹ tó máa jẹ́ Nàìjíríà àdẹ̀jálè eléyìí sì kò sí fraud ń bẹ̀ àbá wọn sínú àwọn to ń ṣe ògùn owó tó ṣe ritual tó ń gba nǹkan nìkan àdẹ̀bá wọn you know we are just iṣẹ́ ẹ̀ mọ̀ pé tí àwọn bá fẹ́ ṣiṣẹ́ ogun ẹ̀ gangan ẹ̀ mọ̀ pé ẹ ti understand kò easy láti get owó kọ́lọ́n jó easy fún mi. so wọ́n ní pé mo fẹ́ wo mo fẹ́ wo ẹni yẹn sì mo fẹ́ wo nọ́mbà àti mẹ́sẹ̀jì I'm coming. mo fẹ́ má bínú mo fẹ́ wò ó tọ́lọ́jọ́ kan lèmi àtọmọ mi envelope méjì dẹ̀ ni i was expecting the two envelope i was expecting the two passport today but my daughter one was here they sent my daughter one so i don't know why my and it's already eight weeks already 绿色。 tolúwa ni mí jésù tó fún mi ayọ̀mídé olùwàṣẹ ìfún mi please check the that guy for the NIN for me on your phone bóyá phone ẹ kì í ṣe ti kùbẹ́ẹ̀kì àmì kì í ṣe ti ọ̀táwà yẹn ti kùbẹ́ẹ̀kì yẹn. Is on my phone. I'm looking for it now. I couldn't. You found it? Because we have a lot of communication, a lot. Uh, uh, so I'm checking it to material. think it was around. sotire mo fẹ́ wá mo ń wá nọ́mbà ẹni yẹn ni o so nígbà tí a sọ̀rọ̀. ó dẹ̀ sọ fún mi wípé everything mo tún pè ó tún ní ká tún padà wá yá mo tún lọ síbẹ̀ àdùnmọ́ mi ò fi rojú so mo parade ibẹ̀ yẹn three times kí n tó get it done so mi ò mọ reason ìgbà tí wọ́n wá lọ sẹ́mbàsì ìjọ yẹn sìn ó ń sọ pé bóyá ń ní NIN nìkan ò tún wọ́n dẹ̀ ti torójú mi ló ṣe send message sí wọn ní wọ́n máa confirm after some time wọ́n máa rectify everything so nígbà yẹn a ní ti a year ago now but I think it's no I think it's August I think it's August. Eh? Hi. Ṣé òun kọ́ lélẹ̀? jẹ́ ni. Can you have, uh, can you lend me one of your pen? Ṣo lè yá mi ní pàkàlẹ̀ kan? Jẹ́ ìpè nọ́mbà ilé ìmórí kan báyìí tó jẹ́ nọ́mbà Canada. Let me read the Nigerian government they are uh, ex in They are experts in fraud. Hmm. This one is it may not even Nigeria government may not know anything about it too. Oh. Let me just tell you. Kókàn jámọ̀ tó gba contract NIN because they are giving it to individual people ni. It's not even like company you can you know I want you to buy you know it may not be don't say Nigeria government Nigeria government ìkọ́ ló ṣe léyìí. Àwọn tó gbéṣẹ́ yẹn fún you gba contract wọ̀nyẹn ni wọ́n tún fọ́ọ̀mù wọ́n but ìyẹn mi tiẹ̀ ìyẹn ti lọ but nǹkan tó ń kàn ṣe nǹkan kókó right ni because i don't know what is happening now tó máa sọ fún mi pé nin tí mo ẹ mo yàdú owó tí mo ti ná lórí ẹ̀ ni they just systematically disturbing people òtútù mú ṣé kí n pa èsì yẹn. I'm coming. I want to call this person. mi ò mọ reason my phone you know i i think i i store it like with NIN but my phone just format mi ò mọ reason ó dẹ̀ my phone edis ó ti orí ẹ̀ e ti gbóná tábà dẹ̀ fẹ́ pe nm mẹ tábà pe embassy nàìjíríà eh, Nigeria sìn wọn ò ní gbé ó kò máa do sórí line wọn ti close ń sìn wọn ò tún close jọ́ torí ọlọ́run ló lè bá mi pin fi nọ́mbà ẹ̀ pè wọ́n o embassy in Canada, I mean Nigeria. Eh? They don't pick up. Let us just call them. Akari, Commander Pankuro, go on pick up. Tó bá pẹ́ anywhere, níbi báyìí àwọn yẹn embassy ti gbogbo ibi tá lọ wọ́n máa ń gbé call. Wọn ò ní gbé call bó ṣe sọ bọ̀ jẹ́ ká pè wọ́n wò bóyá wọ́n máa gbé. Because láti tún travel láti bí báyìí lọ, ó yìí kò yí sí o wọ́n ṣáà máa ṣe bí wọ́n ti tó torí wọ́n bá ṣe bí wọ́n ti tó ìpè ọmọ àkàn kọ́ńṣàṣe kọ́ńṣàṣàánú wa àánú la béèrè fún báyìí. You can see it shows NIN mo guess right ilé kò tiẹ̀ lè rántí ní tìǹbù wọ́n lè máa sọ ìbọn tí wọ́n bá gbé kọ́. ètò mo gẹ̀ẹ́sì gan right NIN to replace. You have reached the voicemail box of five one four six. but let me

all passport applicants are strongly advised to visit the Nigeria High Commission website for all updates and guidelines regarding their specific application before applying. The current duration for passport renewal is between one to four weeks from the date of capture all applicants are advised to keep a copy of their Canada Post tracking number and address their envelopes properly. Kindly track your package using the Canada Post tracking you were given when you purchased the envelope. Kindly track your application status via track.immigration.gov.ng same day passport processing is currently not available. Five and 10 year passports are currently available. For passport renewal, all applicants must come to Ottawa in person. Payments are valid for only one year. After one year, applicants will have to pay again. NI NIN is now mandatory for passport renewal for all applicant children and adults. The High Commission does not process NIN or BVN. Kindly contact the nearest NIN centers in Canada to you. The list of NIN centers can be found on our website. Please note that your name on your NIN must match your name on your passport and online application. Applicants are strongly advised not to come to the High Commission if the information on your NIN is different from your passport or online application. If you had issues with your NIN the day you came and the issue has now been rectified, kindly send an email with your application ID, reference number, and NIN number to General Inquiries at Nigeria HC Ottawa.ca. Appointment date. Appointment is booked on the immigration page after payment. Kindly click on the acknowledgement slip and book appointments. You must book a date on this website for your online application to be completed. Applicants must come on the date of their appointments. Applicants who have emergency situation can kindly send an email to general inquiries at Nigeria HC Ottawa www.ecom.ca. Emails will be responded within three to five business days. Toluwani, kindly note that Toluwani, range of appointment can we send email to them? Is not a guarantee and subject to availability. Expiration date of okay. passport. Let's send an email to them also. To apply and renew Enjoy. their passport a year ahead of the expiration date. students processing their postgraduate work permit with more than two years to expiration are allowed to, to apply for passport renewal. Urgent travel. If you need to travel to Nigeria urgently, kindly apply for emergency travel certificate. These can be found on our website under Citizen Services. The process takes 7 to 10 business days. Nigerians are allowed to travel to Nigeria with their expired passports. Kindly contact the airline and let them know your passport is expired. Not all airlines accept expired passports. To apply for passport, kindly visit our website for step-by-step guidelines name change. The High Commission only processes name change, fair marriage, or divorce. This process takes between one to six months. Kindly visit our website for step by step guidelines for name change and fees. Kindly apply for passport renewal in your new name and not name change all other data changes should be sent to the immigration office in Abuja. Lost passport. For all guidelines regarding lost passport, applicants are advised to visit the website for guidelines. Applications must apply for passport renewal and not lost passports all payments and fees can be found on our website. Passport intervention in other provinces. For information regarding intervention, kindly get in touch with the Nigeria Association in your area. You can also check on our website and social media platforms for information regarding intervention. Hello, emergency certificate. Information regarding yes. emergency travel certificates. Yes. Yes, yes, yeah. I'm one of your customers. I came to your house the other day. To last year. Yeah. Yeah, to for my NIN. Canadian money order payable to the Nigeria mm. High Commission. This process takes seven to Last ten year. business days. Yes. Total amount for a family. You do my daughter, right? Yeah. Yeah. Yeah. And now I, I, I was uh, expecting my passport, and the la- I mean about eight weeks ago I went to the embassy to for my passport to renew of my passport and they said uh, I should get in touch. But I said you because we finalized then you send me the something that everything is okay. You know, you remember I called you many times that time, and you said they are going to retrieve everything from Abuja because of the network. Social, you know, then. So, but now I don't know. I was expecting them, but when I, I the last time I I visited the embassy, they they said the NIN is still a problem. You know, I was I said I I the, the everything is okay because they return you know we have to come back the, the last time last last year before the you know so but we don't know what happened now please they said it's not correct yet and I'm, my my daughter received her own I couldn't receive mine the passport now that my own passport is not is not sent to me and the other day they said to me that the NIN is not correct still yet okay yes You get it? They say my NIN is not is not tally. Yeah, that is not correct. Ah, I think I make changes. Yeah, change. Because they said the VVN then was uh, being generated that is not Everything we did that. That's what I came to do in, in your your place that day. All inquiries regarding police clearance certificate, kindly visit our website. Yes, it should be. Yes. No, no, no. The N9, I mean, I think the Vivian. the Vivian was like they said they generate i was in nigeria they said when they started the new maybe in the bank Yeah, so also but what i carry in my passport is that's not for me and i tried to call them is everything going to be? and they said i has to call them and get those one the the one in the bank and i get it and i send it that we did it first time they said we don't change it and when i did that in the um, what they call it in Ottawa and i came to your place again because it's get close it get it's a little bit close to my house you know and then i give you that one also i saw because that's what i saw now yeah, i send you the other one the nin the vvn that is not correct and then and later you send me that um, the new one that they already correct it now you know with so yeah Yes, that's I, I I check my phone now because uh, you know it's been a long time now. I check my phone and I saw where I send the uh, the VVN to you, and also you send me uh, the other new one also. You said there is you know when I called you said there uh, there is a trouble and network is not good. They're going to correct everything. So and later you say it's correct and it's done. Okay. Okay. Thank you. All right. Bye. So I because this is my Vivian. This is my Vivian. The police, the bank sent me the Vivian and the NIN, the one they gave to me. So I did this because of that uh, the one they generated for me in the UBA so many times I lost that's uh, eh, before the correction and the last one so <sighs> and the same message to me because the first one also I also have the number of that one I also have a number phone number of the other guy the first one who sent the deed to me And that time also, the same thing happened to my daughter. My daughter, I don't think my daughter have VVN in Nigeria. So the same thing happened to my daughter. So they said we have to redo it. I did mine, and also she did she did her own. We paid for both. So, and she sent number. She sent me my own VVN number that is now correct. That is all, now is now all right. And this is it so ìgbà tí mo wá lọ sí embassy ní eight weeks ago now they said the vvn is still like that like that like that i don't know why they say you know i don't know they even complaining about my daughter that the name is na shekiri kankan wọn kàn da gbogbo ẹrú ṣá to frustrate you because even that day gan wọn tún da nti agbe passport fún wọn mi ò mọ bí ọmọ yẹn wọn ṣe máa ṣe kiri kan máa sọ pé the name dey fill kiri kan wọn kàn máa da gbogbo ẹrú fún ẹ you know what let me just tell you something Nigeria in power not àwọn tó wà kì í ṣe government kì í ṣe president kì í ṣe senator those people who hold some little little power also their wickedness dey show wickedness to many things okay one man down God will deliberately just want to trouble you and stress you like I suppose to pay once we pay like three times to rectify this thing you have to pay the same amount you use in the first one okay the first and the funny thing is that the the the every all the center they charge differently It depends on the person. This one can charge you 100. This one can charge you 80. This one can charge you 150. It depends on if the niceness, the kind of niceness spirit they, I mean, the kind of spirit they carry. So, nǹkan tí mo kàn mọ̀ ni wọ́n ṣe ní embassy ìjọ yẹn wọ́n máa ń ṣe wọn pé mo mọ̀ pé ọwọ́ I noticed that ṣe ọwọ́ kan wà embassy they just give me my passport mo sanwó sílẹ̀ ni owó tí mo dẹ̀ san yẹn torí ẹ̀ mo tètè lọ níjọ́ yẹn náà láti wọ́n sọ pé after a year it's going to expire mo sanwó sílẹ̀ ni so they just give me my passport and what is it now I have a right to be a dual citizen ní ìjà sọ pé mo fẹ́ ṣe election only people want to go to power that we that want to do anything that we ló máa sọ pé òun ò lè jẹ́ dual citizen tí má dẹ̀ fẹ́ lọ power any pin you know I just want to. Uh -huh. Let me now talk about this one. The passport, new passport is fantastic, it's nice, a little bit, but the zero Is very nice. There's more quality than before. I think so. Because I my I think this one was done in in South Africa. You see? Oh, wọ́n máa ti capture ọwọ́ mi. Passport, old passport. Lele, this is old passport. One is sọ pé mo tún, wọ́n lè property orders. This is Adebowale. Okay, this is my daughter. Because wọ́n lè sọ you don't supposed to hold somebody's passport now. It's my daughter. Oh. <laughs> and I still see her like a baby, you know. So This is old one, and this one was issued in South Africa. But what I want to show you, what I want to tell you is this. You know, the data was being included with the cover. The, I think the, I mean, the data is together with the the data the data page included with the cover. You understand me? so if somebody to me o mo kàn wò ni pé I don't think it's easy for anybody I don't think it's easy for anybody to duplicate this this old one the way it's being made okay look at the back and look at the data the page the data page you know it's just the cover and me. But now let me show you this one. I'm not going to show you the face of oh. Becca. See? It's, it's a little bit, it's very solid. Okay? Like other me munition where the Nigeria face, let me array here. But, you know that one, the first one was, the data was here. All the details, that is the details was here okay the details was here that's the old one tí mo show you see. the details was here i don't want you to see you can see yeah you can see now the details is no longer here it's separately like old one old you know the old passport like that Tom máa lọ ń yọ ní olúwọlé wọn yẹn my old passport yẹn tó máa ń yọ lólúwọlé wọn ṣe ṣe èyí tó ń Ni ṣe to níwọ̀n tó ṣẹ̀ṣẹ̀ ń wọ́n ṣe bí passport tó ń yọ ní olúwọlé wọ́n gbé òun nìkan dátà yẹn wọ́n kàn gbé sí báyìí wọ́n kàn pass wọ́n kàn gbé dátà yẹn sí báyìí ṣé ti rí wọ́n kàn gbé dátà yẹn sí báyìí ẹ ti rí ẹ ti rí dátà yẹn lè rí dátà page yẹn rèé so wọ́n dẹ̀ wá wọ́n wá gọ̀mù àbí wọ́n wá sílẹ̀ wọ́n wá ran papọ̀ ní mí Dubai you see this is new one wọ́n ṣe bí odò passports. Are you sure it's not going to be easy for anybody to use this passport to do to duplicate this passport? Are you sure? Like me, èmi ò mi ò mọ̀ pé because eh eléyìí sì kọ́kọ́ lọ yọ, you see? It's just about to it's just to remove this uh, data. The only thing tó fi yàtọ̀ ni pé now NIN you understand me? Now is NIN that's it worldwide you are recognized by United Nations because that NIN was being compulsory by the United Nations according. Okay? Maybe because of the NIN, maybe kò ní ṣe ṣe ṣá mi lè sọ. Bó our Nigerians, you know, they are although of oríṣiríṣi ti wà. But tí ìjọba yẹn tó bá yẹn, Ọlọ́run á jẹ́ kó fi yẹn kó ràn lẹ̀ forever. So mo kàn ó ní pé ó ṣe bákan sí mi o. Ó jọ ó old passport tó máa ń yọ síra wọn yẹn ti understand tó ń yọ lólúwọlé bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn kì í ṣe rọ́ o èmi rò pé tí wọ́n ṣe tí wọ́n ṣe papọ̀ yẹn tí wọ́n ṣe dátà papọ̀ yẹn tí wọ́n fi sẹ́yìn yẹn kò sí bọ́n ṣe yọ eléyìí dúnà mo mọ̀ torí kò sí nǹkan tí nàìjíríà náà lè ṣe àwọn àwọn kírímínà àwọn yìí ṣe gbogbo nàìjíríà ìsọkú gbogbo nàìjíríà táwọn frosta nàìjíríà yẹn tí wọ́n lè ṣe náà wọ́n bọ̀ náà nǹkan mi. Yes. Mm, okay. Okay. Even this one also. I want to jẹ́ olè Mumbo. I want to o. Àwọn tó bá jẹ́ olè yẹn bóyá wọ́n lè yọ̀ ọ́ náà wọ́n á kàn yọ So mo kàn ń wò ni mo kàn sọ ni o. Mi ò sọ God bless Nigeria God bless also thank you nǹkan tí mo kàn rí nìyẹn ó jọ ó jẹ bí passport tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn bẹ́ẹ̀ ni wọ́n kàn mú mi dùn yìí báyìí gbogbo ibi títà dà wá yẹn wọ́n kàn mú un báyìí náà máa lọ yọ kí ni olúwọlé wọ́n ṣe níbi kí ni olúwọlé gbà yìí in fact wọ́n ṣe ṣe kankan ní exactly wọ́n tó fi láìlọ́nà yẹn sí ta ló ti ń travel tipẹ́tipẹ́ tó ti lo àwọn old passport wọ̀nyẹn rí mọ́ ẹ̀ So my you know before and uh, then they say we have to bring this uh, a lot of uh, procedure before you renew your passport the old one you have to submit it then before they give you new one but the old one now is cancelled but it's still your property they send it back together so my own also I have my own old passport with them and the new one I'm expecting it please our minister for interior kí lorúkọ yín tí ó jẹ́ òjò ẹ kú iṣẹ́ ribiribi ẹ gbìyànjú náà thank you so much so ẹ jẹ́ tí ọlọ́run ẹ bá wa mo need ẹ I just need my passport I don't feel like you know I feel I need my passport I just <laughs> ẹ mọ̀ pé people are fighting for freedom these days lọ́ọ́ má ṣe mí nímú ìdínà so. Thank you so much for the my beautiful daughter passport is ready. Okutemi. <laughs> But you know, my daughter cannot travel except I travel. You understand? Even for now, go. Me ready. Let's travel. Anyway. tí àwọn national bank bank náà bá fẹ́ send message sí mi níbi báyìí french lè fi ń kọ́ ẹ má fi french kọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ mi bínú kò sí nǹkan tí mo fẹ́ fi tí mo fẹ́ fi kún sí kò tí ì sí mi ì mọ owó nǹkan tó kọ yìí jẹ́ nǹkan àwọn pọ̀njú bọ́lá àfọláṣadé gẹ̀ẹ́sì ìzìnà ìpele consonant vote rédíò fún ah, french lè o. To read French is not easy, I tell you. Ṣé rí bí mo ṣe pé embassy yẹn tá a bá dúró bẹ̀ two hours ẹjọ́ yẹn ni wọ́n máa rò wọn kì gbé o. Please third embassy should be picking their call. Embassy should be picking their call. They just tell you anything if you are not paying and you are not you are not you are not booking anything now you just have to face you just have to come to the embassy. You understand me? And some people, they spend two days on the road or oh, going to the embassy. Some people even, some will spend four days or they will take flight to oh, not, ebi awata se wa Not our. We are in Quebec. Under two hours, like two hours, I'll be there in the embassy, driving, you know. But some people will spend four days before going there. You see, this is what we are facing. Please, let their phone number, people should be picking their call. Maybe from, maybe 8 8 in one wash any to some certain temple or even they should be picking their calls. They are not picking. Oh. Embassy, Nigeria embassy in Canada, they are not picking calls. They only be telling you, telling story, telling you, you want to pay money, you want to do this, urgent Greekan, you go to their website. You should, after going to the website also, you should be able to communicate with them. All right? Because some people, when you send email, actually, ma sin sin to ask where is my own passport To oh, it may not be option Tolu please check for me is there any option Tolu Tolu wa ni mi yes, oh why are you sleeping you are tired yes. sorry darling oh, jẹun ní break eh please check for me maybe we can there is any space to send email to them please check for me ọmọ ẹ̀kọ́ kan máa sọ̀rọ̀ ni wọ́n ní gbé bọ̀ máa yẹn gbé náà náà bá bá mi wò ó mi mọ nǹkan tí ti ṣe jẹ́ sẹ́ni pásítọ̀ mi sí mi why they don't want me to <laughs> I want to visit my country it has been a long time um, 2017 I left Nigeria 2017 that's about 17 18 20 21 22 23 24 going to be seven years Shebi United Nations said after six I mean after four years, you can actually, when you have a, you know, you, you can actually visit your home, your country again. I just feel like, even if I'm not visiting my home for now, I just need to, I just need to, you know, to have the passport. Please, say, Joe, about bá wa ẹ̀tùrí ọlọ́run gbogbo ẹni tó bá dẹ̀ ti máa ń wà tó kàn jẹ́ pé you don't stalk them you know stalking people now and disturbing people's life peace like stalking them trying to show power you know it's a criminal offence yes it's a criminal offence so for those of you doing it like so ẹlòmíì máa fẹ́ wò pé everything going on in your life in your life I know it anybody tí mi bá fún ẹ ní permit to know everything going on in my life you a terrorist and you cannot terrorize me so if i started telling you now that i noticed you that you are doing terrorism they said they are destroying your name they want to destroy they want to bring you down so don't terrorize me by stalking me you are not a government if i don't give you permit to be stalk is there's no even body because anybody bọ̀ tí mo spirit. I mean, ní spirit àmì ní audacity yẹn láti máa stalk me for now i'm not married even if i'm married nobody can stalk me because i'm not in prison and i'm not you know and i'm not going to stalk you so you don't have right to stalk me okay ẹ gbogbo ẹ̀yin tẹ́ máa ń stalk èèyàn káàkiri wọ́n máa sọ pé ẹ mọ gbogbo ilé tẹ̀wọ̀n èèyàn ń gbé kiri yẹn terrorism ni o tán bá mú ẹ o máa kú sẹ́wọ̀n ni kò sí bẹ́ẹ̀lì o tán bá mú ẹ stalking people going around after going after people kò máa sọ pé o mọ life mi tí mi ò mọ ẹ rí tí mi ò mọ life ẹ knowing everything about me tó o dẹ̀ ń ṣe gọ́ọ̀mẹ̀ntì mi dẹ̀ jalè tó o dẹ̀ ń ṣe customer mi tí mi dẹ̀ ṣàlàyé ayé mi fún ẹ You a terrorist, so don't terrorize me. ẹ jọ̀ọ́ Nigeria government ẹ jọ̀ọ́ please o ẹ torí Ọlọ́run àti bàbá yẹn kí lórúkọ ẹ Mr. Tunji Ojo God bless you ẹ ń ṣe great job o six weeks náà pé kí but no problem ṣá because maybe only lè jẹ distance àti pé a lot of people No wọ́n gba passport I don't know why ṣá a lot of people also came trying to get their passports. I don't know so ẹ ṣe iṣẹ́ ribiribi náà ẹ kú iṣẹ́ sáà but eh, àwọn nǹkan tó bá kù bẹ́ẹ̀ náà kẹ́ bá wa sọ fún àwọn tó ń ṣiṣẹ́ ní ẹ́mbásì wọ̀nyẹn because nǹkan míì lè pé báyìí sí ìgbà mi wọ́n á ní kò kí wọ́n kò mọ̀ọ́mọ̀ fẹ́ frustrate ayé ẹ̀. a mọ̀ pé ìjọba tó lọ tẹ́lẹ̀ wọ́n là ṣẹ̀ wọ́n ṣùgbọ́n ìjọba mi rí pé mo ṣẹ̀ mi ì lè ṣe mi ì lè ṣe ìjọba mi àbí mo ṣe mi ì ṣe mi ì tẹ̀ ṣe anybody gan but people just show their power ni wọ́n kàn show wickedness àbí tó bá ti ní pé kò ṣe nǹkan tó bá ti ṣe àbí tí ó jẹ́ pé wọ́n expect much they do ẹ̀dìjọ́ anyway ṣá that's eh, ẹjọ́ sà ẹ bá mi ẹjọ́ sà ẹ bá wa sọ fún wọn ọ gbogbo NIN kò correct wọ́n generate àwọn kankan fáwọn kan yẹn ní moment tí ọba ti lọ sínú bẹ̀yẹn tó ti lọ síbẹ̀ tó ti lọ sílẹ̀ kìíní tó ti ṣe fingerprint finger mi wọ́n print ẹ̀ many times every other thing tó bá ti generate tí wọ́n téèyàn ò fingerprint fún should be erased and use the one and anything under my passport is and eh, there is nothing changing my passport èyí tọkàn ni wọ́n generate fún mi ní nígbà tí mi ò sí lára automatically they should not do that but they said the system last time àwọn gọ́ọ̀mẹ̀ntì tó lọ yẹn pé wọ́n generate vvn vvn e, e fáwọn èèyàn even when you are not in the country but for the fingerprint the moment you fingerprint everything other thing ó máa council tó wọn fingerprint wọn kàn máa sọ pé hey eh, eh, is it your name is different from the kìnìkan in your passport your, I've never changed my name since I was born I've never changed my name I never never change any date of birth so ẹ jẹ́ bá wa ṣe o béèyàn ò bá tiẹ̀ mọdún tọ́ba etí ọtí táyà bá wa ẹ jẹ́ bá wa ṣe ohun tó wà lórí passport mi mi ò mọ ẹni mi ò dẹ̀ fẹ́ delay mọ́ too much because I was expecting my daughter together with myself now inú mi ti ẹ̀ ń dùn pé òun méjèèjì ìgbà tí mo dẹ̀ wá rí mo wá rí pé ó jẹ́ méjì ni wọn fún ẹ̀dí títì mi please I need it sir ẹ ṣé God bless you ẹ ṣé o we love you may Almighty bless Canada bless Nigeria bless uh, all the people in power also and give them the heart of love and eh, yẹ ń ṣiṣẹ́ o ṣe gbọ́. gbàtà fẹ́ lọ ṣe kinní náà wọ́n ní bọ́ ṣe lọ nígbà tí mo fẹ́ gba kí mo kọ́kọ́ fẹ́ gbà ń náà tí mo fi nàìjíríà sí tí wọ́n lọ fi ìlú mi síbòmí I don't like all these games all these nonsense games. I don't like it àmì nàìjíríà mi ò sọ pé mo wá láti ìlú kan mi ò gbé passport ìlú bòmí gbà yẹn náà bọ́n máa kọ ọkọ kúkọ sí ti tèmi àwọn kan ló wà ní díẹ̀ tó kàn ṣe bẹ́ẹ̀ they should leave me alone I'm tired of it bye for now so Agbala Gabriel. àwọn àwa kọ́ làwọn ọ̀tá yín o ó ti yẹ yín face your enemy don't face me because anybody that face me or wrongly oh, the Lord will crush the person anybody that face me with trouble that they don't face you that I'm not your enemy that you face me as if I'm your enemy you will crash kò sí bó ṣe tó lágbára Elédùmarè ọ̀run máa crash ẹnikẹ́ni tó bá face mi pẹ̀lú ogun àti ìjà tó bá face ọmọ mi pẹ̀lú ogun àti ìjà ó lọ crash such people so bye for now ah sorry ọlọ́run lórí mi títẹ̀ mo fẹ́ polówó ẹjọ́. mo fẹ́ polówó ẹjọ́ ọmọ mi ó ti sùn ní Tolú you say you want to share for me ìwọ tó ń sùn ìgbà tí ìṣe gbọ́ bóyá lo sáré school. come jọ. bá ń gbé tòmátò yẹn. àwọn èèyàn tó sọ o tòmátò pé tòmátò wọn wọ́n gbé sórí mídíà wọ́n ní tòmátò wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tòmátò yóò lè má ju two dollar lọ tó ti yé yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísìnyí báyìí o ti wọ́n tó ti yé yín fifty fifty cent lẹ́yọ kọ̀ọ̀kan báyìí fifty cent fifty cent that's one dollar one dollar in Nigeria is how much one dollar in Nigeria is how much it's one thousand two hundred yẹ́mi pé lè jẹ́ six hundred naira six hundred naira ṣé ti eléyìí ó lè má ju one dollar lọ tẹ́lẹ̀ àbí two dollar it's now four dollar ó tún cheap gan ó tún cheap eléyìí gan bó ṣe jẹ́ four dollar yìí ó tún cheap so ti yé yín so ẹ jẹ́ ká polówó ṣe rí kínní tẹ bá ti lo dá ìsirun yín dáadáa ṣùgbọ́n tó bá ti lo dá ìsirun ẹ̀ I can show you the face, but I'm going to sell it for you cheaper than the price you can get it in Amazon. When you go to Amazon, you will get it like 25, 28, 30, 35 dollar. This one, it depends of individual. Okay, it depends of the sellers. You want bá ṣe fẹ́ jèrè àti wọ́n bá ṣe fẹ́ ìlú tán bá wà. You understand me? So, but me, I'm selling this for you èló la gbé sí náà ṣe ten dollar ni i'm selling it just for ṣìpé ni mo fẹ́ tà fún yín just ten dollar it's twenty eight dollar check it oh. let me show you the name kó má dàgbé yàn án àìdè fún yín check the name okay you see it. I wish you see this shampoo Should I tell you? At time you see my my skin. At time I miss it with my shower gel. You know, I put it on my hair because it seemed like tó bá fi sórí two days orí Remember my room, as in I'm a scent nice. Ṣé mo pé woman hair àwọn irun woman hair yẹn àjàjà tó bá lọ jẹ́ Brazil. You know they have some odor. Those original woman hair that's from Brazil. Cooking odor walking crew. You understand me? So when you have them, like me now, I wash a lot of my tó today. ti jẹ́ Brazilian kìíní wọ̀nyẹn. I wash it. Oh, wọ́n máa smell good. Me too, I feel, good. I feel it. See? Oh, you kò tí ìgbẹ́ mo fẹ́ kó jáde. Ìwọ́dà tó lúwa ni mí. Ọlọ́run mi me? irun yẹn. Mo fẹ́ sọ fún yín bí mo ṣe. Ó smell good. In fact, ó smell good. Mo sì fọ̀ wọ́n mi tí ẹ máa wò ó mi ìfọ́gbọ́ ẹ̀ bọ̀tà àwọn tó jẹ́ Brazilian yẹn mo fọ̀ wọ́n gbé wá kó bá mi kó àwọn tí mi tó wà ń bẹ̀yẹn. èyí tó wà nínú bathroom yẹn wọ́n ṣe tí ibo ilé ìgbọ́ tí mo fọ ṣẹ́rí ṣẹ́ ti rí smelling good ẹ bá pé àwọn irun wọ̀nyẹn wọ́n máa ń ní irun wọ́n máa ń ní ó dọ̀tọ̀ máa ń ní ṣe bá rí yín sí i I watch them you know it's very good. See? I watched them. Ètò kù sí ó wà mẹ́rin mo I've watched like twenty. It's very good. Okay? I watched them. So eléyìí la fi ń fọ̀. Tó ti let me tell you what like ìwà èmi mo ti lo low máa ń lo kí lorúkọ ẹ̀ coloured mo máa bleach irun mi ẹ ti understand it's like bleaching your hair is like bleaching your skin So any any hair you bleach, you can't get it repaired unless you treat it so much and use something like this. And I'm not telling you to buy, patronize me, but if you patronize me, it's good. I will give you good price. You're going to get best price from me. Buy from me. Only please the name, please. What should I? Oh, no, I'm sure. Why can't you buy from me while you're asking for the name? I can ship for you. If you are in Nigeria, you, ship, you can ship all over the world. See, look at the pali. But that's the bosses. We have the bosses. So, bó ṣe máa rí nìyẹn. Ló ti See, I have them. Please. Ẹ jọ̀ọ́, ẹ patronize wa. Ebi ò ní pa wá ìyá ò ní jẹ wá o gbọ́dọ̀ sọ fún yín náà mo ní mùs bá mú mùs yẹn náà wá mo ní bàtà mo ní bọ̀tí eléyìí mo kàn sọ fún yín it's good for you tó bá ti lo shampoo i mean mo ní shampoo this mousse also is good very very good you see this one hmm, this shampoo ṣé kí n sọ fún yín shampoo yìí jẹ́ nǹkan dákẹ́ rí so bẹ́ẹ̀ ṣe máa rí tó ṣe rí cover ẹ̀ ètò lò etí etí etí ó ń lò ní bathroom ẹ̀ fún mi the shampoo ètò àti já mi ìfẹ́ jẹ́lẹ̀ mo fẹ́ mi ìfẹ́ já clean give me the shampoo i will release you now you can sleep rest i don't know why sha. mo fẹ́ fi mo fẹ́ bùkún rèé the cover i will show you the cover bó ṣe máa ṣe mo fẹ́ mo fẹ́ yọ ni kí n fi sí ẹ̀hẹ́n ẹ́ mi ì ṣì mo fẹ́ fi kíní sí tẹ́lẹ̀ níṣẹ́ ti rí bó ṣe máa rí eléyìí ẹ̀ extra ẹ̀ you just tó bá ti rà wá yọ eléyìí kúrò ṣó ti yé bẹ́ẹ̀ yẹn because tá a bá dé báyìí sìn tó wà nù pálí kò lè sí kò lè dànù ṣó ti yé yín bẹ́ẹ̀ ẹ̀hẹ́ so ṣé ọmọ pé tẹ́ bá gbé báyìí tó bá wà báyìí ó lè yẹ̀ ẹ̀hẹ́ lọ́sẹ̀ kiri sí i'm giving it to you thirteen dollar kò pọ̀ mọ́ àní púpọ̀ mọ́ thirteen dollar kò pọ̀ rárá mọ́ so ẹ jẹ àǹfààní ẹ̀ sí i ó lè lọ wò lórí google wàá rí pé o ò lè rí níbi kankan ten dollar tó o bá rí ten dollar gan màá rà lọ́wọ́ ẹ̀ mo lè ṣe bó ṣe wà yìí bó ṣe wà yìí torí pé kò kàn ṣe nǹkan tó quantity tó pọ̀ ni ṣó ti yé bẹ́ẹ̀ yẹn a lot of people also buying it You see, a lot of people, they buying it. You see? A lot of people buying it. And then they take off the, the, the sticker. I'm telling you. You see, a lot of people, I'm just telling you. I can do that for you. But I will show you now more that's no contemporary carry. So, a lot of people buying it. You can buy, you can buy and resell it too. <laughs> Tí bá sọ kọ́kọ́ fún yín, tí shampoo tí shower gel mi bá ti tán tí mo dẹ̀ fẹ́ jókòó sínú omi pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ tí shower gel mi ní mi ò fẹ́ kó rìn ó máa ń mèsè pẹ̀lú shower gel mi tí má ti fi sórí mi ṣàmọ̀ kò sí bó ṣe fi sórí ẹ̀ náà tí ò rè é tí má fi má ń dàpọ̀ pẹ̀lú shower gel mi tí má sókàrà mi sínú ẹ̀ you be ara ẹ̀ máa glow tó bá dẹ̀ fi sórí ẹ̀ ìwọ̀gán náà máa mọ̀ ó máa ń repair gbogbo orí tó má ti fi dá ẹ̀ I tell you mi o ní púpọ̀ tó bá rà ń sí okàn jàǹfààní ẹ̀ ni kò ṣe pé tó bá ti wá rà lọ́ọ̀mí sí mi ìníjẹ́ kó lórúkọ àṣà lórúkọ ẹ̀ ṣùgbọ́n mo ń sọ fún ẹ a lot of people do that by taking out the they taking out the you see I can do that but you know it doesn't matter you see well that's what some people repack they call it a package do you see do you see uh-huh. but this is it okay so a lot of people they repackage it okay this is the po palliary yeah. uh-huh so yẹn wá dà kó rin mi ní da ti eléyìí tí àti lò yìí mo fẹ́ da ilé kẹrin ṣẹtiri ṣẹri bó ṣe rí wọn ní gbogbo àwọn ingredients ẹ̀ ni mo ń sọ fún yín natural things. ni ẹ mọ àwọn tó máa ń ní skin tó hmm, hmm, hmm. ṣẹtiri do you see ṣẹtiri. ṣètìlì jerry gold ẹ máa rí ẹ máa rí gold gògó nínú ẹ ẹ mọ wọn ṣe tó transparent máa sọ pé ọṣẹ kìíní yẹn so i'm just telling you some people use it èmi sọ fún yín pé tí n bá lo shower gel mi ẹ mo máa fi eléyìí sára máa fi sórí mi mo máa ń fẹ́ kó wà lórí mi tó bá ti lo dye dáadáa sórí ẹ this is good for you àwọn tó bá dé ojú ẹ kò ní ṣe ara ẹ yàmàyàmà tó bá dé ara ẹ̀ wá tó máa smell good ni tó bá dà sínú tèmi torí irun mi ń ṣẹ̀mọ̀ ẹ̀mọ̀ bá ṣàmọ̀ pé wig mama lè mí wig mama lè mí bọ̀ mo máa tó fi irun mi sílẹ̀ nsìn màá ṣe irun mi tí bá ti lọ màá fi irun mi sílẹ̀ tí òòrùn bá ti dé dáadáa màá fi irun mi sílẹ̀ tí a bá ti fẹ́ bẹ̀rẹ̀ sọ́mà ní correct correct màá ṣe irun mi sílẹ̀ ó ti yé so it's very good o lè lọ rà á tó bá fẹ́ rà á lọ wò ó nínú mọ́ I mean nínú nínú shop wá rí àbí nínú Amazon wá rí o lè rí less than twenty eight dollar twenty something ṣá anyway. ó ṣe more than ó dá ó yọ <laughs> gbogbo kò ní jẹ́ kí rẹ̀ gbogbo ohun tó ti lose yẹn a lot of things are ṣé ti rí oh, nice tẹ bá kọ́kọ́ tẹ bá ti bomi sí kò ní scent dada, ó ń scent ò bọ̀ tẹ ti fomi sí báyìí gbogbo bẹ́ẹ̀ máa wo àdúgbò yẹn ee eh, àdàbí kò fi perfume si gbogbo orí ẹ̀ sí gbogbo ara sí gbogbo ilé very good and ó ma repair gbogbo score gbogbo damages gbogbo irun ṣe mọ̀ pé torí ṣe mọ̀ pé bleach yẹn bleaching eh, àwọn tinted eh, creams àti gbogbo kìnìyẹn ó máa ń ó máa ń dámèjì gbogbo sẹ́ẹ̀lì irun èèyàn ni ṣó ti yé ẹlòmíà máa ní pé òun irun akọ̀dùn déédéé ló ti pé irun òògùn dáadáa mọ́ torí ó ti lo bleaching ó ti lo dye torí ẹ̀ ń sìn tí n bá fẹ́ lo dye gan mo máa ń lo mo tún ní dye kan tó yẹ pé natural igi ni ṣó ti yé ìbọn ìyẹn mi ò ó so but this one is very good ó máa jẹ́ kí irun ẹ come back to life gbogbo ìkórè máa yún ẹ kó máa irun ẹ kó kó mọ̀ mí pé tó bá ti tó ṣe ká máa fall off wàá máa wo ti ra oríṣiríṣi nǹkan o need much to do just buy this wàá mọ̀ ìpè rere lolúwa kì í ṣe rọ́ I tell you nothing but the truth because mo ò fẹ́ kẹ́rù púpọ̀ wà nínú lè kì í ṣe pé bóyá àwa náà pé mi ò like owó mo need owó but you know mo kàn fẹ́ kó o test ẹ̀ wò ni tó bá test ẹ̀ wò ń sìn tó bá ti good fún ẹ̀ wàá máa rí fúnra rẹ̀ ló máa lọ rà wàá máa lọ rà lọ́wọ́ ó sì yé. ṣé mo pé àwọn ẹlòmíì máa ń fi shampoo wẹ̀ ṣé mo pé àwọn ẹlòmíì máa ń fi shampoo wẹ̀ shampoo tó ń fi ń fọrun yẹn tó bá jẹ́ ètò nice ẹ mọ̀ pé ó máa fi ń wẹ̀ ẹ mọ̀ pé gbogbo àwọn majority àwọn creams àti àwọn jáwájẹ ẹ mọ̀ pé ó máa fi ń wẹ̀ ṣé you you don't know kì í ṣe gbogbo shampoo o kò dẹ̀ ṣe gbogbo shampoo ló máa fi sórí ẹ̀ tó máa da gbogbo orun ẹ̀ tó máa bà gbogbo orun ẹ̀ jẹ́ gbolo shampoo kan ọjọ́ tí mo fẹ́ kó lamẹ́ríkà gangan tí mo fẹ́ wá sí Canada so a lọ kọ́kọ́ sùn sí hòtẹ́ẹ̀ kan hòtẹ́ẹ̀ tí mo wà yẹn wọ́n wá fún wa ní shampoo kan báyìí mi ìfẹ́ dárúkọ kó má bàa bárúkọ brand yẹn jẹ́ bí mo ṣe fi sínú mi báyìí gbogbo irun mi ó já gbogbo irun mi but nígbà yẹn tí mi ò mọ̀ ní pé èmi ń lo colored mo tint irun mi so instead of kì í ṣe gbogbo ẹni tó bá ń tint irun kì í ṣe gbogbo shampoo ló wúlò lò ẹni tó bá ti ń tint irun kò ṣe gbogbo shampoo ló máa lò so but i'm recommending this for you. check it ẹ̀yin tẹ́ ń béèrè yẹn pé what is the name check it. ẹ bá wa rà kó pọ̀ tó bá jẹ́ pé ẹni tó bá dẹ̀ tó ẹni tó bá ọ̀dà mọ́tò tó bá bẹ̀ mí mọ́tò ń sìn tó bá ra mọ́tò lọ́dọ̀ wa àwọn gift tá a máa fún yín náà nìyẹn ẹ bá wa rajà àwọn kan tá a lè bá yín rà ó ti yẹn yẹn tẹ́ pé tẹ́ bá rà tó bá yẹ pé èèyàn fẹ́ rà púpọ̀ lọ́wọ́ mi ń sìn tó ra mọ́tò tá a fẹ́ bá ẹ load tá a fẹ́ bá kó àwọn something like this oríṣiríṣi nǹkan you know you understand what I mean tẹ́ bá kó oríṣiríṣi nǹkan sí tá bá ti ń sọ̀rọ̀ ńsẹ̀ yìí kan wà tẹ́ máa ń steal idea wa o irú àwọn kan báyìí la máa bá yín kọ́ iṣẹ́ àti rí nígbà tí mo post nsìn ló ti yé yín iṣẹ́ that's what I know how to do most buying car selling it ra gbogbo àwọn dáìpọ̀ àwọn ọjà tó wà ń bẹ̀ òróró àwọn nǹkan báyẹn tó bá wọlé sí Nàìjíríà tó máa jẹ́ kẹ́ ẹkọ́nọ́mì náà tún wà òkè ó ti yé mhm. ká dẹ̀ san duty wa ó ti tán káwọn èèyàn náà dé rajà kó má jà wá lólè tá a bá rajà tó kó máa sọ pé káwọn kọ́ sọ nǹkan káwọn kọ́ sọ pé kí wọ́n jà wọ́n ló ti yé hmm. àwọn nǹkan tá a lè ṣe oríṣiríṣi nǹkan fine fine fine fine one. if you are in Nigeria go and check it if you want to get this one I don't know maybe you get it in shop Shoprite in Nigeria but it's not all shop that we have this it's not all shops you cannot get you get some I'm not saying what you know you get some but it's not all thing that it's not all all, all this thing Oh, lè rí gbogbo ẹ̀ kì í ṣe gbogbo ṣọ́ọ̀bù máa ti rí iṣẹ́ anyway. ìgbà tẹ́mi bá lọ rà ní kó tó di pé mo lọ ń rà ní ibi táwa ti rà yẹn tí bá fẹ́ lọ rà twenty eight dollar ni máa ń rà ti yẹn twenty eight dollar twenty eight dollar ni máa ń but tètè mi ń tà tẹ́tẹ́ ń dọ́là because. I want to release something so ẹ bá mi rajà ká bá yín ra máa towel Ni summer time nísìn ní summer time nísìn wọ́n ti ní àwọn a lot of fancy towel a lot of colorful things like that you know àwọn nǹkan tá a mọ̀ ń diaper. ni àwọn diaper Eh mọ̀ diaper oríṣiríṣi diaper name it kind of bàtà náà ṣé ti yé yín oríṣiríṣi nǹkan. tí ó dẹ̀ jẹ́ pé kì í ṣe made in China o i'm not saying China is not good o lọ́mọ pé ní China ló máa ń ṣe nǹkan fún Nàìjíríà but tó wà okay. okay so gbogbo nǹkan ló ti wọ́n àwọn èèyàn tó máa sọ pé it is uh, expensive oh. mi o i wish in Canada here kí ilé ship kó ń jẹ wọn eh. in Canada i prefer the accommodation to be cheaper and the food to be expensive accommodation ha. in Canada ha wàá róúnjẹ gan ò ní lè jẹ kò dẹ̀ ṣíìpù náà oúnjẹ gan tá a máa sọ pé ìsíbẹ̀ ta ikọ̀ wọn púpọ̀ kò ṣe pé kò ṣíìpù but compared to Canada system their economy I mean their currency so ó good gan o tó bá ní irun human hair yẹ o need o lè mix with shampoo and conditioner ó máa send dáadáa ni I tell you kì í ṣe pé ó máa send ó máa treat ẹ̀ tó wá rí pé tó bá fi sírun ẹ to bá fi sírun ẹ tó máa kóòmù tí gbogbo irun máa já kò ní já àti gbogbo wí kò ní já. ẹ bá mi ra jọ kó pọ̀ èyí tó wà nílẹ̀ kíbi kó pọ̀ abẹ́ ìnira ẹ bá máa wò mí pé àdẹ̀ níbà ra jà àdẹ̀ níbà ṣe nǹkan kan pàpà ń parẹ́ olóhùn pàjá ara yín lẹ̀ ń o ẹ̀ ṣe ni oye tó bá bá mi ra jà ń sìn ìgbà tẹ́ mi ra jà náà ń sìn á máa fún yín jẹ́ ń bẹ̀ ọ̀yẹ̀ mi ra jà á gan-an gbà fúnra jí gbà fún gbàdà hmm. ẹ bá wa rà o mi ì sákọ o ẹjọ o ten dọ́là kẹ́sì ẹ̀ ọ́dà fifty kò pọ̀ lọ́wọ́ mi mọ́ fifty péré kẹ́kọ̀ọ́ tí ẹ̀ ọ́dà fifty tó kù yẹn èló ni fifty jẹ́ ná ten times fifty five hundred ni ààrẹ náà lára ìkòkòtò ọlọ́pàá tí bá máa fowó kun bẹ́ẹ̀ yẹn èló ni owó ilé mi kùnà a fẹ́ san owó ilé àti san owó ilé hmm, owó ilé ni wàá róúnjẹ gan ò lè jẹ. Hmm. all these things now ní Nàìjíríà òun làwọn èèyàn máa ṣe sínú ilé tó máa decorate ilé wọn with all a lot of uh, perfume a lot of shampoo a lot of soap and those things tó máa ṣe bí olówó is here you can see them like thirteen dollar now see sìn ó ti understand but owó lé òní kókó àti gbéyàwó tẹjọ owó ọbẹ̀ lójú Canada owó lé ni hmm. àdàdà kó wá lọ ní taste kó má lè gbé nílé tí dùn ún gbé kó má lè wà nílé tí ẹ kókóró sí wà kó wá lè kó lè kó fẹ́ gbé ilé tó swimming pool ilé tó ní kí lorúkọ ẹ̀ tó ní gym ilé tó ní kí lorúkọ stoner àbí kí lorúkọ oríṣiríṣi nǹkan ti spa ilé tó ní spa ilé tó ní gbogbo orúkọ ọ̀hún bẹ́ẹ̀ tó ní security tó ní parking ìnà wàhálà kì í ṣe rọ́. ẹ̀yin tí ẹ̀kọ́ ẹ̀yin pé mo ti rí fáwọn èèyàn ń tag mi ní tòmátò wọn tòmátò wọn òun náà ni mo ṣe lọ sọ fún yín pé tòmátò wọn gan o tòmátò wọn o ẹ̀wẹ̀ four dollar eléyìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò ju two dollar lọ àbí one dollar gan wọ́n ní tíìsì wọn wọ́n ní tòmátò wọn wọ́n ní kà sọ fún wọn wọ́n ní wọ́n bá fẹ́ ṣe stew àwọn èèyàn sì wọ́n ní tó bá ti excuse me wọ́n ní tó bá ti fẹ́ ṣe stew nàìjíríà sí wọ́n ní wọ́n lo kùkúmbà wọ́n lo ẹ lo carrot mo mọ̀ pé jollof rice is good carrot is good in jollof rice tí ó ti yẹ yín bẹ́ẹ̀ ó máa jẹ́ kí jollof yẹn pupa kò ní dùn ó kàn máa ní taste carrot náà ó dẹ̀ máa ẹ̀hẹ́ so tí ò bá ẹ ti understand ẹ ti rí. báàgì onions tẹ́lẹ̀tẹ́lẹ̀ báàgì onions bá ra seven dollar òkè báyìí ó máa ga sókè báyìí ó ti di thirty dollar ń ṣe of onion èyí tó bá da tó gbórin o tẹ́lẹ̀tẹ́lẹ̀ seven dollar ní three <clears throat> tó bá ti dé ibi tí wọ́n ti ń ra yẹn báyìí wàá rí seven dollar to. tíìkì tòmátò to àlùbọ́sà tó tóbi gan ó ti yé one dollar lélẹ̀ hmm, ti sùn ẹ̀ hmm. tẹ bá dẹ̀ fẹ́ lọ ṣe nísìn iṣẹ́ tàwa tán dẹ̀ ń ṣe ń sìn iṣẹ́ tó wà ń sìn iṣẹ́ two dollar three dollar yẹn mélòó ló fẹ́ wo life difficult everywhere I tell you kò ní dáa fún covid covid cause a lot of things gbogbo owó tó ń ná nígbà covid yẹn ó pé nísìnyí wọ́n ṣẹ̀ṣẹ̀ kófì wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbẹ̀san ni wá gbọ́ pé ọlọ́run ṣe mí o mo sì fẹ́ gba ẹ̀san lára rẹ̀ bóyá lẹ́mọ̀ àwọn èèyàn máa sọ pé people are using power ni <laughs> àwọn míì wà lókè kò tẹ́ pé you be thinking that they are enjoying <laughs> wọ́n máa ẹlòmíì kan máa regret pé tí n bá dẹ̀ wà nínú ilé mi gan màmá enjoy owó mi màmá kan wàhálà lélẹ̀ gan tí wọ́n máa drag ẹni I tell you things are expensive tí bá fi rice gan wọ̀nyí rice yẹn má jẹ́ kó jábọ́ o kò gbúdọ̀ jábọ́ o jẹ́ ìgbé sí. Ah, mo láìkì ìkéde náà ah, mo tẹ̀ ṣì ní sí ìbàjẹ́lẹ̀ hmm, ẹ̀dá bá ti rí màá tún ra tàtàkì sí àti àtàlódì ìgbà mi báyìí ó máa ó máa ń eléyìí tó tí mo lè sọ pé mo rà ní four dollar tó bá tó tẹ̀ nìkan sí ó lè jẹ́ ten dollars. ni ó tún chíìpù kan sí ni. eléyìí díẹ̀ díẹ̀ ṣẹ́ wo ṣẹ́ ti rí before before tábà máa ra box ilé ó lè má ju bóyá eight dollar lọ box ẹ̀ ń sìn ó lè tó twenty something gbogbo nǹkan wọ́n sẹ̀. èyí freezer wọ́n freezer wọ́n kọ́ tó fẹ́ máa fún ẹ láàárọ̀ yẹn náà ó jẹ́ kórè yàn ó ní jẹ́ kéèmí náà kù ta àbó àbó ṣeré fánu. ẹ wo ẹ wo grace sínsìn. tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ju three dollar lọ dollar ni. ẹ wo orange yẹn how many how many one two three. six to seven ó di eyín dollar no kò pé four dollar o ó dẹ̀ dollar lílé. ṣó ti so gbogbo nǹkan everything tó bá ti jẹ <laughs> chicken nísìn la máa ń chicken mi ò lè kí n ṣe chicken tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àtọ̀ sí pàkà fi ṣe kínní wọ́n máa ń jẹ chicken wọ̀tí ẹja tí máa ń láì jẹ́ smoking turkey gbogbo ẹ̀ mi lè sọ tí gọ́ọ̀mẹ̀ntì bá fún mi ní hmm, tó bá fún mi nílé ń sìn tó pé àwọn ah, ti approve ilé fún mi o ní mọ́ǹtì i will be happy ìgbà tí màá béèrè fún ilé lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì Canada wọ́n fi mí sí list i mean ní Quebec wọ́n fi mí sí list wọ́n fi mí sí list four years mo ní à ah, ní Quebec and that's good. Mm-hmm. Anyway, this is very. I'm just encouraging you. I'm not mocking anybody when people say, "Hey, hey eh, Canada, oh." Even those people are getting like hundred thousand in a year as a salary. Ẹ oh, ó we got on tó phone. No fún wọn ní wọ́n benefit only lè ní ọmọ márùn-ún ọmọ mẹ́rin wọn ò ní anything dime from government. Gọ́ọ̀mìnì kí ni ìgbà tí mo lọ fọwọ́ mi sí ìsìn tí mo lọ fọwọ́ mi ọwọ́ one cent mo wí ṣẹlẹ̀ cent here aníṣẹ́ ti ṣẹ́rí pé mo fọwọ́ falẹ̀ nǹkan mo wá lọ fọwọ́ mi mo ṣe ń mi ṣe gbogbo ara mi ó rùn I love it it's nice you can go and check it if you are not buying from me check it also online and buy there you know what I'm saying I'm not saying that gbogbo ètí mo ní ọlọ́run máa bá mi ta oyè yín but if you are not buying go and test test it mo kàn fẹ́ polówó fún wọn ni test it kò ń ṣe nǹkan tẹ́ máa rí déédéé it's not thing that is common So, because it's made from from ṣé Japan or what so? Let me see. Màá ṣèkè yẹ mọ̀ pé àwọn yẹn ní skin gan tó máa ń skin tó máa ń gloom bẹ́jà You can check it, it's very good. To bá ti ń lo dye sórí ẹ̀, tírun ẹ̀ ń I'm a nice person. Bó jẹ́ pé nice, I will be nice ẹni mo máa ń yọ bọ́dì my grapes before I eat it gbogbo grapes ti máa ń jẹ most of them mo ti fọ̀ọ́ sí but mo máa ń yẹ gbogbo ẹ̀yìn kí n tó jẹ ẹ̀yìn ẹ̀yìn ẹ̀ máa rí máa ń fún blood ẹ̀jẹ̀ red wọ̀nyí. red yẹn máa ń fún blood is actually be is the best is the best. things so gbogbo nǹkan wọn o kì í ṣe things are very very expensive very expensive àjàjà tó bá láìkè ẹran <laughs> Hmm. hmm ẹja tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá ní hundred dollar báyìí máa ra ẹja máa ra edé kò ṣe edé kéékèèké o máa ra lobster nǹkan wọ́n gan ẹ̀yin tó ń tà four dollar ó ti di ten dollar twelve dollar ẹlòmíì kò dẹ̀ gbà kọjá eighteen dollar per hour ẹlòmíì ṣòtẹ̀ gbà tó eighteen dollar gan láwọn ibi iṣẹ́ mi ẹlòmíì gan fourteen dollar ní per hour tó ń gbà ọjọ́ tax kúrò ń bẹ̀. gbogbo iṣẹ́ tèmi ṣà ń ṣe báyìí láti bí ọdún mélòó kan ilé ni mo fi ń sìn kò dẹ́ ń ṣe nǹkan méjì tó torí skul ọmọ mi ilé yìí mo fi ń sìn bó máa sin ilé yìí o owó tí mo san lórí ilé yìí mi ò méèkì ní system owó tó yẹ kí n fi jẹun owó tó yẹ kí n fi ṣe nǹkan tó dáa I pay her money if anybody want to be paying such amount mo ń sọ every month yẹn you earn times three of it if you are paying two thousand at least you should earn like six thousand if you are paying two thousand as a bill in a month you pay, you at least you pay like six i mean you should earn like six thousand and if you are not earning six thousand your expenses is over two thousand tell me báwo ló ṣe fẹ́ kó báwo ló ṣe fẹ́ meet up so don't worry iyán ti dàtún gún ọbẹ̀ ti dàtún sí mọ́ so mímọ́ nu lè mo já kò ń ṣẹnu mọ́ so mímọ́ bí mo já ẹ tí wàá mọ̀ nǹkan tí mo máa ṣe tó bá jẹ́ tòtórí owó kan tí Quebec máa ń gbà lọ́wọ́ mi máa sọ owó tó ń fún tí mo ṣẹ̀ṣẹ̀ dé nígbà tí United Nations ní wọ́n máa fún wa yẹn owó yẹn wọ́n máa ń yọ sí so tó má ti fún mi máa má ti lọ báyìí kí ló ká owó yẹn máa sọ pé kí wá yọ nínú ilé yìí ọlọ́run gbọ́ wọ́n sọ mi máa já the house gave me a lot of bad luck mo wà ń bíbà iná bíbà iná ni mo wà tí bàbá ọmọ mi kú mo kó nǹkan dé bíbà iná mo mọ a lot of things mo lose inú ilé náà mo wà tán fi sùn mi sí court he gave me bad luck yeah ẹni tó dẹ̀ ń gbénu ilé mi kò ní bad luck tó bá dénú ilé mi ó ní good luck sí ó ń rìn many things ni the house gave me bad luck bá jẹ́ pé mi wọ́n á máa dúró àgbà ńkọ́ if I don't know how to pray what will happen. àwọn ẹlòmíì àmọ́ àwọn òwò wọn kàn máa bá kàn wá àwọn ẹlòmíì bá tán kàn sọ̀rọ̀ ẹni wọn kàn máa rẹ́rìn-ín ìwọ tó bá kàn ṣẹnu yàmàyàmà sí mi you need me tomorrow by God's grace kì í ṣe kì í ṣe rí àfi bá sí lórí ìtẹ́. it's not money alone èló ni mo ní èló ni jẹ́rọ mi ní ṣé mo ti lọ power ní àbúkọ owó jẹrí àwọn ìran tèmi àwọn tí mo ìmọ̀ débi mọ́mì mi wọ́n ṣiṣẹ́ fún ìjọba ni wọ́n gbowó èmi náà mo ṣiṣẹ́ fún politician ní ìgbà kọ́bọ̀ so but wọ́n á ṣiṣẹ́ ìlú but at the same time yàrá ẹ̀ ń bèrè i will be going for now ẹ ti rí nǹkan tí mo polówó ń sìn gbogbo ẹ̀yin tẹ́ lọ sí wẹ́bsáìtì wa náà tẹ́ ẹ ra nǹkan kan tẹ́ bá ti rí mi tí bá ti wáṣọ kan ẹ máa lọ sí wẹ́bsáìtì bóyá mo post ẹ̀ síbẹ̀ you don't want me to, to get anything <laughs> ẹ̀yin kan tó jẹ́ pé ẹ̀kan máa ń ṣe nǹkan kan yẹn wickedness is a disease o but i want you to repent from it okay bye for now.